ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé oúnjẹ òòjọ́ wa a ó ìwé Matthew orí ìkẹfà ẹsẹ̀ ìkọkànlá tó kà wípé fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí nítorí iṣẹ́ àkànṣe kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún Harry ní ẹnu iṣẹ́ yóò nílò láti máa rìnrìn àjò láti ìgbà dé ìgbà ọ̀sẹ̀ méjì ṣáájú ìgbà tí wọ́n fún ní iṣẹ́ àkànṣe yìí ó tilẹ̀ lálàá wípé òun ní ìjàmbá ọkọ̀ kan tí ó burú jáì nítorí àlá tí ó ti lá yìí àti iṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún ní ìsinsìnyí ọkàn rẹ̀ dàrú púpọ̀ nítorí ó mọ̀ wípé eléyìí túmọ̀ sí wípé òun ó máa rin ìrìn àjò púpọ̀ lórí ilẹ̀ àti lórí òfurufú nítorí náà ó pinnu láti wá ojú olúwa nítorí ẹ̀rù rẹ̀ ní òwúrọ̀ ọjọ́ kan ní àwọn àkókò tí ó sì ń wá ojú olúwa yìí ó jí pẹ̀lú ọ̀rọ̀ ìwé orin dáfídì orí ìkọkànlé ní ọgọ́fà ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ tí ó sọ wípé olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo yóò pa ọkàn rẹ mọ́ olúwa yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé ọ̀rọ̀ yìí ni ó wà ní ọkàn rẹ̀ ó tẹ̀síwájú láti máa jẹ́wọ́ rẹ̀ títí èyí ni ọ̀rọ̀ ọlọ́run fún wa rí ní àkókò náà nítorí ọ̀rọ̀ yìí ẹ̀rù rẹ̀ lọ ó sì di ẹni tí ó ní ìgboyà àti ìdánilójú wípé ibi kan kì yóò ṣe òun bẹ́ẹ̀ ni àjálù kan kì yóò jálu òun èyí gan gẹ́lẹ́ ni ohun tí ó ṣẹlẹ̀ ó parí iṣẹ́ náà tí wọ́n ti fún dáradára láìsí ìjàmbá kankan ó sì ní ìgbéga ńlá kan lẹ́yìn ìgbà náà ẹ rántí wípé olúwa fúnra rẹ̀ ni ó sọ wípé ènìyàn kò gbọ́dọ̀ wà nípa àkàrà nìkan bí kò ṣe kìkì ọ̀rọ̀ tó ti ẹnu ọlọ́run jáde wá nínú ìwé matthew orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin àgọ́ ara wa yìí nílò àkàrà tàbí oúnjẹ láti lè ṣe déédé ṣùgbọ́n oúnjẹ ti ẹ̀mí ni ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí a bá ń béèrè oúnjẹ òjọ́ wa lọ́wọ́ bàbá wa tí ń bẹ ní ọ̀run a ò béèrè nípa oúnjẹ tí a ń fi sí ẹnu nìkan bí kò ṣe pẹ̀lú oúnjẹ ti ẹ̀mí fún ọkùnrin inú wa ọ̀rọ̀ ọlọ́run a máa lójoojúmọ́ àti fún àkókò àti ìgbà tí ènìyàn ń là kọjá láti mú wa là kọjá èyí pẹ̀lú jẹ́ oúnjẹ òòjọ́ wa ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa pẹ̀lú ìmọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run kan wà fún ọ lónìí àti ní àkókò yìí eléyìí tí ò ń là kọjá nínú ayé rẹ̀ okun àti iṣẹ́ rere tí ẹ̀mí wa ó dá lérí ọ̀rọ̀ Ọlọ́run yìí àdúrà Olúwa ràn mí lọ́wọ́ láti lè dúró ṣinṣin dè ọ́ àti láti gba oúnjẹ ti ọ̀rọ̀ náà eléyìí tí yóò gbé mi la àwọn àkókò yìí kọjá nínú ayé mi àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí yìí a ó kà látinú ìwé pétérù kínní orí ìkẹrin àti orí ìkarùn ẹ máa bá wa kà Pétérù kínní orí kẹrin. Nítorí náà, níwọ̀n ìgbà tí Kristi ti jìyà nínú ara, kí ẹ̀yin náà di ọkàn yín ní àmùrè láti ṣe bẹ́ẹ̀ nítorí ẹni tí ó bá jìyà nípa ti ara ti bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀. Má tún máa ṣe ìfẹ́kúfẹ́ ẹ̀dá mọ́, ṣùgbọ́n máa ṣe ìfẹ́ Ọlọ́run nínú gbogbo ìgbé ayé rẹ tí ó kù. Ní ìgbà kan rí, ẹ ní àǹfààní tó láti ṣe àwọn tí àwọn abọ̀rìṣà ń ṣe ẹ̀ ń hùwà wọ̀bìà ìfẹ́kúfẹ̀ẹ́ ìmùtípara ayé ìjẹkújẹ ìmukúmu àti ìbọ̀rìṣà tí ó jẹ́ èèwọ̀ nísinsìnyí ó jẹ́ ohun ìjọjú fún àwọn ẹlẹgbẹ́ yín àtijọ́ nígbà tí ẹ kò bá wọn lọ́wọ́ sí ayé ìjẹkújẹ mọ́ wọ́n wàá máa fi yín ṣe ẹlẹ́yà ṣùgbọ́n wọn ó dáhùn fún ìwà wọn níwájú ẹni tí ó ṣetán láti ṣe ìdájọ́ alààyè àti òkú nítorí rẹ̀ ni a ṣe wàásù ìyìn rere fún àwọn òkú pé bí wọ́n bá tilẹ̀ gba ìdájọ́ bí gbogbo ènìyàn ti ní láti gbà nínú ara síbẹ̀ wọ́n wà láàyè nínú ẹ̀mí nípa ti Ọlọ́run òpin gbogbo súnmọ́ tòsí nítorí náà ẹ fi òye àti ìwà pẹ̀lẹ́ gbé ìgbé ayé yín nínú àdúrà ju ohun gbogbo lọ ẹ ní ìfẹ́ tí ó jinlẹ̀ sí ara yín nítorí ìfẹ́ bu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ẹ lawọ́ sí ara yín láì ní ìkùnsínú olúkúlùkù yín ní ẹ̀bùn tirẹ̀ ẹ máa lo ẹ̀bùn yín fún ire ọmọnìkejì yín gẹ́gẹ́ bí ìríjú oríṣiríṣi oore ọ̀fẹ́ Ọlọ́run bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó mọ̀ pé ọ̀rọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run ni òun sọ bí ẹnikẹ́ni bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kí ó ṣe é pẹ̀lú gbogbo agbára tí Ọlọ́run fún un nínú ohun gbogbo ẹ máa hùwà kí ògo lè jẹ́ ti Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi òun ni ògo àti agbára jẹ́ tirẹ̀ láé àti láéláé àmín ẹ̀yin olùfẹ́ mi ẹ má jẹ́ kí ó jọ yín lójú bí wọ́n bá wa iná jó yín láti dán yín wò bí ẹni pé ohun tí ojú kò rí rí ni ó dé èyí sọ yín di alábàápín nínú ìjìyà Kristi ẹ máa yọ̀ nígbà tí ó bá padà dé nínú ògo rẹ̀ ayọ̀ ńlá ni ẹ ó yọ̀ bí wọ́n bá ń fi yín ṣe yẹ̀yẹ́ nítorí orúkọ Kristi ẹ ṣe oríire nítorí ẹ̀mí tí ó lógo òní ẹ̀mí Ọlọ́run ti bà yín lórí tí ẹ bá ní láti jìyà. kí ó má jẹ́ gẹ́gẹ́ bí apànìyàn tàbí olè tàbí ènìyàn burúkú tàbí ẹni tí ń tojú bọ nǹkan ní nǹkan ṣùgbọ́n bí ẹ bá jìyà gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ má jẹ́ kí ó tì yín lójú kàkà bẹ́ẹ̀ ẹ máa yin Ọlọ́run lógo fún orúkọ tí ẹ̀ ń jẹ́ nítorí ó tó àkókò tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láàrin ìdílé Ọlọ́run ni yóò sì ti bẹ̀rẹ̀ tí ó bá wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa báwo ni yóò ti rí fún àwọn tí kò gba ìyìn rere ọlọ́run gbọ́. tí ó bá jẹ́ pé pẹ̀lú agbára káká ni olódodo yóò fi là báwo ni yóò ti rí fún àwọn tí kò bọ̀wọ̀ fún ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀. nítorí náà kí àwọn tí ó ń jìyà nípa ìfi ọlọ́run fi ọkàn wọn fún ọlọ́run nípa ṣíṣe rere ọlọ́run ẹlẹ́dàá kò ní dójú tì wọ́n pétérù kínní orí karùnún. nítorí náà mo bẹ̀ àwọn àgbà láàrin yín alàgbà ni èmi náà àti ẹlẹ́rìí ìyà kristi wọ́n sì ní ìpín nínú ògo tí ó farahàn mo bẹ̀ yín pé kí ẹ ṣe ìtọ́jú ìjọ ọlọ́run tí ẹ wà nínú rẹ̀ ẹ máa ṣe iṣẹ́ yín bí alábòjútó kì í ṣe àfipáṣe ṣùgbọ́n tinútinú bí Ọlọ́run ti fẹ́ ẹ má ṣe é nítorí ohun tí ẹ ó rí gbà níbẹ̀ ṣùgbọ́n kí ẹ ṣe é pẹ̀lú ìtara àtọkànwá ẹ má ṣe é bí ẹni tí ó fẹ́ jẹ aláṣẹ lórí àwọn tí ó wà lábẹ́ yín ṣùgbọ́n ẹ ṣe é bí àpẹẹrẹ fún ìjọ nígbà tí olú olùṣọ́ àgùntàn bá dé ẹ ó gba dé ògo tí kìí ṣá bákan náà ẹ̀yin ọ̀dọ́ ẹ máa tẹríba fún àwọn àgbà gbogbo yín ẹ gbé ọkàn ìrẹ̀lẹ̀ wọ̀ bí ẹ ti ń bá ara yín lò nítorí. ọlọ́run lòdì sí àwọn onígbéraga ṣùgbọ́n a máa fi ojú rere wo àwọn onírẹ̀lẹ̀. nítorí náà ẹ rẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ ọlọ́run tí ó lágbára yóò gbé yín ga ní àkókò tí ó bá wọ̀ ẹ kó gbogbo ìpayà yín tọ̀ ọ́ lọ nítorí ìtọ́jú yín jẹ ẹ́ lógún ẹ ṣọ́ra ẹ dira yín gírí èṣù tí í ṣe ọ̀tá yín ń rìn kiri bí kìnìún tí ń bú ramúramù ó ń wá ẹni tí yóò pa jẹ ẹ takò ó pẹ̀lú ìgbàgbọ́ tí ó dúró gbẹ́ngbẹ́n kí ẹ mà pé àwọn onígbàgbọ́ ẹgbẹ́ yín jẹ irú ìyà kan náà níwọ̀n ìgbà tí wọ́n wà nínú ayé ṣùgbọ́n lẹ́yìn tí ẹ bá ti jìyà díẹ̀ ọlọ́run tí ó ní gbogbo orí ọ̀fẹ́ òun tí ó pèyè sínú ògo rẹ̀ ayérayé nípasẹ̀ Kristi yóò mú yín bọ̀ sípò yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ yóò fún yín ní agbára yóò sì tún fi ẹsẹ̀ ìgbé ayé yín múlẹ̀ òun ni agbára wà fún láéláé àmín sílífánù ni ó bá mi kọ ìwé kúkúrú yìí sí yín mo ka sílífánù yìí sí arákùnrin tí ó ṣe é gbẹ́kẹ̀lé mo ń rọ̀ yín mo tún jẹ́rìí pé oore ọ̀fẹ́ ọlọ́run tòótọ́ nìyí ẹ dúró lórí ohun tí mo kọ ìjọ tí ọlọ́run yàn ẹlẹgbẹ́ yín tí ó wà ní bábílónì kí yín bẹ́ẹ̀ náà ni máàkù ọmọ mi ẹ fi ìfẹnukunu ìfẹ́ kí ara yín kí àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ti Kristi. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.